بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وآله الحمد لله نزف الله سبحانه وتعالى إليه في وفي آنه وفي الدواء براتي جوكو وعيني دوك دوك من الله سبحانه وتعالى وعيني دوك دوك من الله سبحانه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته nígbà tí wàá nínú ẹ̀sìn olùkọ́ hàní wa èyí tá a máa ń ṣe ní túmọ̀ tí ó bá gbẹ̀yìn ọ̀pọ̀ ọ̀pẹ̀ lẹ́nu olúwa náà ọlọ́run wa á tún máa tẹ̀síwájú nínú ẹ̀sìn rẹ̀ náà lẹ́nu sísọ́pù bàbá rẹ̀ àyà ìkọkàndí ọgọ́rùn-ún tàbí mọ́kàndín ní ọ̀gbọ̀n níbi tí ọlọ́run ọba sùpánà bọ̀ rárá tó ti ń sọ nípa àjọ àti àmẹ́rì ìrọ̀rọ̀ tó ń ṣe pé kọ́lọ́run kó gbé àmẹ́rì àmọ́ lọ́lọ́lọ́ àlejò àlejò ọ̀gá ọlọ́run ọba àgbèjì lẹ́yìn. ní ẹ̀yọ́ pẹ̀lẹ́ tó ayé ayé náà ni ọ̀gbẹ́ lọ́wọ́ ẹ̀jẹ̀ náà ṣe tọ́nà rẹ̀ bí ọmọ ẹ̀yọ́ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وبعث رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ربنا ويزكيهم إنك أنت العزيز الحكيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. اللهم عليك ولا أنفعني رب nípa pípe àdúrà anabi ibrahim aleyhi salatu wa salam ti ń ṣàdúrà fún àwọn ẹni tí wọ́n wà ní harop ìyẹn àwọn ẹni tí wọ́n ń gbébi tí ń jẹ́ mẹ́kà pípé kọ́lọ́wọ́n bá kó gbé dìde fún láàrin wọn rasulan kó gbé ìrẹ́nsẹ́ kan dìde nínú wọn. ìtumọ̀ rẹ̀ ní wípé mẹ́ńlórí yáti Ibrahima nínú àwọn ọmọdọ́wọ́ anabi Ibrahim aleyhi salatu wa salam kọlọ̀n gbé ìrẹ́nsẹ́ kan dìde ńbẹ̀. àdúrà yìí ọwọ́ àṣẹ bá a ti mọ̀ àdó àwọn ànábì ọlọ́run ọjà àdó ẹnikẹ́ni torí bí wọ́n bá ti ṣe é lọ́lọ́run máa gbà. àdó àyè wá ṣe déédéé gbígbà àdúrà pẹ̀lú kádàrá ọlọ́run tó ti ṣáájú nípa yíyan ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kọ́ máa jẹ́ ìrẹ́nsẹ́ ọlọ́run fẹ́lẹ́ wọn lè kà tí wọn ò lè kọ. bákan náà àdúrà yìí ṣe déédéé kádàrá ọlọ́run tó ti ṣáwájú. Nípa ìparí sí àlébà Muhammad òun ni ọlọ́run yẹn ní ìrẹ́nsẹ́ sí gbogbo àwọn elédè míì nínú àwọn èèyàn ní àtàlùjọ nù. ìwọ̀n tá a gbà lérò ń bí báyìí òun náà ní pé. àkọ́kọ́ ẹni tí ọkọ́kọ́ pẹ̀ kẹ́ lurú ọ̀rọ̀ yìí anabi ibrahim alayhi salatu wa salam ẹ̀rí ńlọ́kọ́kọ́ sọ lọ́wọ́ padà di pé pípọ̀ nú àwọn ànẹ́bí ọlọ́run náà ló wá mú bìsára yẹn wá ẹ fi dórí nàbí ilayi ayé sàlẹ̀ salatu ìyẹn ti ẹ̀kẹ́ bí habis mihi ìyẹn tún làwọn ẹlẹ́ báyìí gangan ó pè é lé kọ́ táwọn bá níbi Ibrahim alayhi salatu wa salam ìyẹn dà pé tẹ̀rọ̀ bàánẹ́ wọn bá fihim rasulan minhum ọ̀ dà pé tí ọlọ́run bá ní gbé ìrẹ́nsẹ́ kan dìde nù dà pé padà yé wa yóò ní. àdúrà nẹ́bí Ibrahim ń bá rí. ṣùgbọ́n nẹ́bí àyíṣà aleyhi sọ́ládọ̀ sọ́lá tọ́jẹ́ káàtàmùlẹ̀ àǹbìyá ìyí lèbáni Israel tó parí àwọn nẹ́bí ọlọ́run fọ́mọ Israel báyìí bá fẹ́ kí i kàn rẹ̀ o ẹgbẹ̀lẹ́gbẹ̀ oríṣi òǹkà rẹpẹtẹ ní àwọn ànẹ́bí ọlọ́run tó ti nú bànú ìsirahílù jáde ẹni tó wá kẹ́yìn àwọn ànẹ́bí bànú ìsirahílù àwọn náà ní tani ọ nàbí láyé Ìsá alayhi salatu wassalam lẹ́yìn ìgbà tá ànẹ́bí Ibrahim ti wá bẹ lọ́hùn pé kọ́lọ́hùn gbà ànẹ́bí wá dìde nínú àwọn ará haramu yẹn tọ́lọ́hùn ti gbàdúrà yẹn bẹ́ẹ̀ òun lọ́wọ́ afa tó ṣe pé gbogbo àwọn anẹ́bí ọlọ́run pẹ̀ kẹ́lu ẹ lórí anẹ́bí ẹ̀rín sàlẹ̀ sàlátọ̀ sàlẹ̀ ìyẹn jẹ̀ fún wàhálà mọ́lẹ̀. àwọn náà sá máa rẹ ti àyà sọ́ọ̀tù sọ́ọ̀ ẹ̀dùkọ́lá yín sá sànẹ́bí ẹ̀rín sá ń sọ fún àwọn ẹ̀sán lè pé ìnira sólè láyé ilé ikú mùsọ̀dìkan ìrìnsì ọlọ́run ọba ni mo jẹ́ sí yín musaddiqan lima bayna yadayya mina at-tawrati wa mubashiran bi rasulin. إن رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد ike ẹ̀yin ọmọ ìsirayé ní rasulillah yìí ìrántí ọlọ́run mọ jẹ́ sí mùsọ́dí kan lè máa ń bá ìnà yàda ìyàmí náà tàwọrọ mo gbà lódodo mo nígbàgbọ́ sí ohun tó ṣáájú mi ti ṣe àtàwọrọ ìyẹn alahadul qadim èyí tó lọ́wọ́ bá fẹ́ràn nàbì musa aleyhi salatu wa salam mo gbàgbọ́ ọmọ bá ṣe bí rasulillah mo tún wá jẹ́ olùfún yín ní ròdùnú ìrẹ́nsẹ̀ kan. àwọn àbọ̀ oníkọ̀ wáyé tó lọ pé júmùlá tún bá àdá nẹ́kìrọ́ sífà. ìrẹ́nsẹ̀ kan ṣé ìwé ìrẹ́nsẹ̀ dáwì yáàtì mi ń bá di ahmed yóò wà lẹ́yìn ìgbà wọn bá ti lọ sẹ́kọ́dọ̀ orúkọ rẹ̀ ní kíni ahmed ó làmọ́lẹ̀. wọ́n ní nítorí ẹ̀rọ nítorí sẹ́lá ń sàlàyé ká ẹ̀ ẹ̀ wọ́n gbúmọ̀ ayé àtàǹkà lọ́wọ́ yìí. wọ́n lọ wá náà hadith bẹ́ẹ̀ yìí pé. Ege èmi lànà sọ̀tà èmi ní anabi Ibrahim alayhi salatu wa salam bẹ lọ́hùn rẹ̀ jọ́ kìíní àná. Sọ́sọ́ pé Rabbana wa ba'ath fihim rasula. Rabbana wa ìkẹ́ ọlọ́run ìrẹ́nsẹ́ kan gbé láàrin wọn èmi ni Ibrahim ń tọrọ ni èmi ni èmi náà ni mo dé yìí ń ṣe ń jọ́ ní ni èmi èmi náà tún ní ìtumọ̀ ayàfàkù sọ́ọ̀fù yẹn náà sanẹ́fẹ̀ yìí sábà yìí nígbà máa bá lọ sẹ́yìn nìkan tẹ̀sí ní kíni ọ Ahmed èmi náà àtọ̀rọ̀ dáhùn sọ̀sẹ́ láńtú sọ. wàrọ̀ àtúnmí anáwó kọ́rọ̀jà mi ní anúrù àdọ́ àtìláwò kòsúrú ìyá àná sọ̀sẹ́ lẹ́ ọ̀là láàrin rẹ̀ nígbà tó fi lóyún ẹ̀. ọwọ́ á rí orí lójú rẹ̀ pé mọ́lẹ̀ ká jáde lára òun mọ́lẹ̀ yẹn bó ṣe jáde yẹn rẹ̀ báyìí àdọ́ àti láhùn kò sóró ṣá. àwọn ilé ńláńlá ilé gogoro ṣáàmù wọ́n sì mọ́lẹ́kùn. àwọn máa bá tòlá ń bí yá ṣáàmù. kéèlà wọn làwọn gàdọ̀ wípé káàní mọ̀nẹ́mọ̀ rà á tó kéèní hàmẹ́lá ti lójú rẹ̀ ni wọ́n ní ìyá àníṣe sẹ́láńtì rí ìmọ́lẹ̀ yìí ọdẹ gbajúmọ̀ láàrin wọn bẹ́ẹ̀. kí ló wáá fà á tóbi já wípé sáàmù yẹn òun ni wọ́n dákọ ipe mọ́lẹ̀ yẹn níbẹ̀ yàní ní yẹn ń nù tàbá dẹ̀ wò bẹ́ẹ̀ ìpè ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn náà sọ̀sọ́lá yóò fìdí múlẹ̀ yóò dúró ṣinṣin ìjà nẹ́bí ẹ̀ ó máa máa rinlẹ̀ tí á dúró ṣinṣin nílẹ̀ ṣáà bẹ́ẹ̀ náà ló ti ṣe pípọ̀ náà àwọn afárá lónìí àwọn afárá kẹrin ọlọ́lọ́run. ló fi já sí pé takunu sham fi akhiri zaman máa kọ́lá lẹ́lẹ́ islam wa ahlẹ̀ ibi tẹ́sìn tí wọ́n máa tí wọ́n ta kókó ẹ̀sìn sí nígbà táyé bá ń tẹ́ lọ sí gbogbo ọba fẹ́ lójútùú mọ́ sham ni. ìtumọ̀ ìyẹn ní pé àlàyé hadith yìí pé ìmọ́lẹ̀ yẹn jáde lára dání lára ìyá anabi sallallahu alaihi wasallam gbogbo àwọn ilé gogoro sáàmù dẹsẹ gíní o ó mọlẹ ọ̀rọ̀ kejì àbọrọ kẹta òun ni pé wọbí ha yanzilu Isa ibn Maryam anagbàgbé o sẹ́yìn wáyé pé nàbí la Isa alẹ́ sọ́lá kan sọ́lá wa innahu la ilmun lissa. ọjà mi ní ńlá kan náà àwọn àmì pé òfin ayédè àwọn onípa anabi musa máa pa anabi ayinsa alẹ sọlá sọlá máa padà sáyé àwọn kan jésù wọn pe wòròwòrò tá a bá tọ́lọ́hún ṣe kọfí ayé sì fún wí yẹn wòròwòrò ni ọ ọfẹ lọ bá kìlọ kọ rẹ jiyàn ẹnìkan ní wọn ọmọdún jamiu kẹlò ó ní anabi lò ọba bẹ kírun yóò máa pè é yóò yóò pè ní yorùbá yóò yóò tún kọrin jésù díẹ̀ yóò ka bẹ́ẹ̀ díẹ̀ yóò ka kọ́ránì díẹ̀ yóò tún ṣe gbogbo ẹ̀rọ dáadáa rẹ̀ lọ́nà àgègè. yámi ò ní comparative wa lọ bá wa ń lọ sọ fún pé òun tó mọ òun nígbàgbọ́ pé nàbí láyé sáré sọ̀rọ̀ ọ̀sọ́lá yóò padà á. sẹ́yìn bá fi díẹ̀ múlẹ̀ ò léwu torí nínú odidi àkídà wa lọ́wọ́ àlìkèyí máa bìlẹ̀ ọ̀mìlà tá bá ń sọ̀rọ̀ nípa àlìkèyí máa ń لليوم الآخر نتكلم عن مشتملات الإيمان باليوم الآخر tá a bá ń sọ̀rọ̀ nípa ìnígbàgbọ́ sọ́jọ́ kẹyìn lẹ́ẹ̀kan náà à ń sọ nípa ìnígbàgbọ́ sáwọn nǹkan sígbà ìnígbàgbọ́ sọ́jọ́ kẹyìn tó kó sínú ọ̀mí aṣáájú sáà sùkúrọ̀ ha ọkùnrin ọ̀hún. nínú ẹ̀mí ìnígbàgbọ́ sí àwọn àmì pé ayé fẹ́ tán èyí tó tóbi ni àti tó kéré nínú ẹ̀wà ni pé nàbí láyé ń sálẹ̀ sọ àtọ̀ ó tó di báyé máa dánwó dẹ̀sí máa padà tí ọba wa padà ó ṣàmù yìí náà ni òun ni ó sọ kalẹ̀ sí máa sọ kalẹ̀ sí dàmọ́ so ní Damascus bilmanara ti sharqiyya albayda minha manara òun náà ni asóró asóró yẹn wà ní sẹ́rì níbi tóòrùn ti yọ mbẹ lasóró yẹn kọjú dà mbẹ ni nàbí ilá ayínsá ti máa sọ kalẹ̀ albayda asóró yẹn dẹ̀ funfun mbẹ ni mbẹ ni ó ti sọ kalẹ̀ njọ́ yẹn wọ́n ní torí ẹ̀ ló ti wá nù Sahihayn wọ́n ní la tazalu ta'ifatu náà. لا تزال طائفة من أمة ظاهرين على الحق لا يضرهم من حذرهم ولا من خالفهم حتى يأتي يأتي أمر الله وهم كذلك ففي صحيح البخاري وهم بالشافعي. àtìgbà tí gbogbo ẹ bá yí pọ̀ tó dojúrú tán sáàmù láàmú àta lọ́jọ́ ni àwọn tó bá wà láyé ọ̀rọ̀ súnmọ́ káàdì lọ. nínú sọ̀kì háyé bọ́lá sọ̀sọ́lá ń sọ wípé látàzá ló tọ ìfàtún min ummati láàní sálẹ̀ máa rí àwọn èrò kan àwọn ikọ̀ kan nínú ìjọ mi tó ipá àwọn ènìyàn kan bọ́ hìrì ní ala al-haq wọ́n máa lékè lórí òdodo báyìí la yaduruhum man khazalahum ẹni tó bá sọ fún òun ò ní wọ́n lọ́wọ́ kò lè kó nira báwọn. fún gbàgbé ìbáraẹ̀wọ̀ wa tán ojú ó tẹ̀ ẹ̀rọ ẹ̀wọ̀ wa mọ́ wọn lẹ́yìn ní kọ́ ọlẹ́fàmù kò lè kọ́dù sí lè kó nira báwọn ẹni yóò ti bá ya pa wọn hàtà yá ti ya amrullah wà hùm kẹdàálì sáàsì ọlọ́run máa fi dé nínú rìwáyà mi wọn ni wà hùm bí ṣáà gbà ọgbẹ bá fẹ́ kó orúkú mi sí sáàmù làwọn èèyàn wà ń jọ ni wọn lélẹyìn ni àwọn àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ ẹpẹ àwọn ọmọ yẹn sáàrin ni pẹ̀lẹ́ ni àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ lórí àwọn ọlábí ń bẹ fúnlẹ̀ ṣáàmù àgbáyé lọ ọ̀rọ̀ táwọn sọ̀tẹ́lá ń sọ tí wọ́n ní yàní ó ní ìyá òun rọ́ àti ọ̀mì ìyá mi rí i lójú rẹ̀ anahu kharaja min kanúr ó rí i pé mọ́lẹ̀kẹ́ jáde lára òun báyìí àwọ̀ àtìlẹ́hu òṣòro ṣáàmù tó yẹ àwọn ibi tó jẹ́ lé gogoro àwọn pẹ̀tẹ́sì pẹ̀tẹ́sì ní ṣáàmù báyìí wọ́n dẹ̀ pẹ̀lú mọ́lẹ̀ yẹn àwọn akọ fún wa yìí pé àwọn àlàyé tó wà ń bẹ̀ báwọn afáwa ti máa ń yọ ìtumọ̀ kéwú nìyẹn àbá yìí tí wọ́n tún wà náwó kékeré ni àbá jù ọ̀yà fásitì yìí nà bàbá yìí àkọ́kọ́ ń bẹ̀ ọ̀hún ni wípé ẹ̀sìn àdúgbòsọ́lá máa máa rinlẹ̀ ní kíni o ilẹ̀ Ṣam ìjà nẹ́bí ìyẹn ni pé ìgbà súnnà rẹ̀ yóò lágbára nílẹ̀ Ṣam. àti wípé ibi tí Islam ó dùn àtàwọn mùsùlùmí tí wọ́n máa wà nígbẹ̀yìn ọjọ́ ayé Ṣam ọdún mélòó ọdún méjì. àti wípé nẹ́bí Ìsá alayhi salatu wassalam tí ó bá sọ̀kalẹ̀ dáàbò mọ̀ báyé ń tẹ́ lọ́ńdọ̀dọ̀ Ṣam yẹn náà ní ní Damascus. tó ti kílẹ̀ báyìí ọjọ́ rẹ̀ mẹ́ta àwọn afẹ́ tẹ̀síwájú nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹgbà àwọn kan nínú yẹn bá ń bẹ lọ́hùn kọ́ máa làdúà èèyàn ní ìdí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ṣùgbọ́n bí ìbẹ̀ lọ́hùn kọ́ àdéhùn ìṣẹ́hun tí yẹn ṣe ń sókè ọlọ́run fún mi lọ́mọ ọlọ́run fún mi lọ́mọ bò ọlọ́run fún mi lọ́mọ tí ó ṣẹ̀sìn ọlọ́run tí ó wúlò ó sì ilẹ̀kùnrẹ́rẹ́ irú ọmọ tó ń fẹ́ torí bó ṣe ń wò kó jìnà láti gbàdúrà rẹ kọ́lọ́hún fún ọlọ́mọ yẹn kó jìnà ó. ọ̀kẹ́ wọn fún mi ní ìrọ̀lẹ́ àárọ̀ yìí ẹni tí àjọṣe àwọn gbà tá à ń ṣe sáni àǹjẹ lónìí láti gbà ní ọlọ́run òsì mi wọn á bí wọn láàárọ̀ alhamdulilayi wọn bí wọn kùnrin láàárọ̀ kí ẹ kà sí ọlọ́run fún mi lọ́mọ náà ó ti ń pé bí ọdún mẹ́ta àti ọ̀bá ti máa jù bẹ́ẹ̀ lọ nìyẹn ọlọ́run fún mi lọ́mọ nǹkan ìwé lásì ọ̀la ọ̀wọ́n á wò kó jìnà pé ọlọ́run òkú ní ìfún ọlọ́mọ. ọlọ́run ọkàn lóhùn dé ṣùgbọ́n nígbà tó ọ̀la ọkàn fún ọ ọ̀kan ni. sẹ́yìn wàhálà nẹ́bí Ibrahim salam ọwọ́ abẹ lọ́wọ́ àdúrà yẹn ó ṣe ní àfikún nu. wọ́n ní bí wọ́n fi hí mi gbé nínú wọn mọ́kà yẹn. ọ̀yà. tó ṣe yí pé ìrẹ́nsẹ́ yìí ṣe ìrẹ́nsẹ́ lásán bẹ́ẹ̀ yẹn o yẹtìlú aláìhìm àyàtì àwọn àyà rẹ ni wọn máa kà fún wọn. yóò tún máa wá kọ́ wọn ní alikitaabu títí alukur'an ọlọ́run fi sẹ́nu ànábì Ibrahim pé kó sàdúrà ẹ̀ pé tí ó máa kọ́ wọn kúránì ni o wàlẹ̀ hekima yóò tún máa kọ́ wọn nílànà ẹ̀sìn náà. nítorí pé kòránì ò ṣe é gbọ́yé láì mọ̀ lànà nẹ́bì sallallahu alayhi wa sallam ẹ̀kẹ́ kọ́kọ́rọ́ tó di kòránì náà ní súnà. ọlọ́run láwọn aláṣọ tí kí òkàlẹ̀ fún ya nẹ́bì litubayyina linnasi ma nuzzila ilayhim wa la'allahum yatafakkarun alásọdí kírò kalẹ̀ fún anabi ti ti súnà kó lè máa fi ṣàlàyé fún ọ irun dá ń sọ kalẹ̀ fún ọ ti ti alùpùpù art alùpùpù art dá ń sọ kalẹ̀ ń tẹ̀lé yẹn kó lè máa ṣàlàyé ẹ̀ fún ọ ọ̀nà ìpè láì rí súnà ní sàlámù buhari òsè tún yẹn jù ìyẹn tẹ̀sẹ̀ bọ́ sẹ́ńbẹ̀ wọ́n á jáde pé ànábi ọlọ́run wòye pé àní wáàyí ni wọ́n máa fi ń sọ̀rọ̀ bí sí ọlọ́run àwọn ànábi ọlọ́run níkẹ́ ńlá ni kó tó sọ̀rọ̀ báyìí sì ṣe déédéé. ìránṣẹ́ kan tó ṣe yí pé yóò máa ka àyàtíkà àwọn àyà rẹ̀ fún wọn. yóò tún máa wá kọ́ wọn ní kìtáàbù ìṣe alukoran wàlẹ̀ hikima àti lànà rẹ̀ lànà yẹn ni ó ṣàlàyé kùránì náà afáwa alhassan bó ṣe tu nìyẹn àti kọtáàdà àti mọkọtìlú nìyẹn àti abomalik àtàwọn míì àwọn míì dẹ̀ sọ wípé walhikma ìtumọ̀ rẹ̀ ní alifahm fìdín ìgbàgbọ́ yẹ́sì fún ẹni wọ́n ti gbàgbọ́ yẹ́sì ju kéèyàn lọ́ọ́ bá nẹ́bí ìtọ́sọ̀ kalẹ̀ fún lọ. ẹ̀ka àfa rẹ̀ ti ń kàn sọ pé ọyẹ káyà kí má tú òkòlú làbá rẹ̀ yẹn o. tóun lè tú alùpùpù ránì bí ẹni tí wọ́n sọ̀ fún un. kó tó lè kẹ́ ẹ máa kà á kí n máa tu àwọn ìgbésẹ̀ pọ̀ ẹ̀ tó gbogbo àlá máa ń sọ. kayfa nufassiru al-Qur'ana al-Karim gbogbo àlá máa ń sọ fún wa bóò la ti máa tú al-Qur'an alákànlé títí tíra ọlọ́run nufassiru al-Qur'ana bil-Qur'an alẹ́ fi kùránì fi kùránì rẹ̀ pọ̀ lọ jàrá nínú al-Qur'an àwọn èyí tó fojú yẹn wà dáadáa àwọn míì ìmọ̀ àwọn àfa làwọn ó gbé yọ fáyà yìí lójú èyí àwọn ó ṣe wàhálà ni wọ́n fi lọ́ọ́ fàyọ. náà tọ́lọ́ ni wọ́n sàmẹ́ ìwọ sọ́ọ̀rì fọwọ́ mẹ́ ẹ̀dọ́rọ́ kà mọ́ sọ́ọ̀ríkù ànàjìmú rà. sọ́ọ̀ríkù dẹ̀ nínú èdè lábá àlẹ́ sábì bọ́ì wọ́n bọ́ì ọ̀dọ́ ìfúnlẹ́dì àtàlẹ́yìlà ọ̀dọ́ ń fi ń ó ti ń tútù kútù nìyẹn ó nídìí àti máa dára ẹ láàmú náà nítorí pé tó tu ti wà nú ẹ àbẹ́ ẹ̀kọ́ ọlọ́run kẹ́sì sọ fáwọn ẹ̀kọ́ ọmọ ẹ̀dọ́ ọ̀kà mọ̀ sọ́ọ́rí kí ló fi sọ́ọ́rí kùmọ̀ rẹ̀ ànẹ́bí ọlọ́run dẹ̀ túmọ̀ rẹ̀ sí ànẹ́bí aka sáàkì ìràwọ̀ tó mọ́lẹ̀ ọmọ ẹ̀pẹ́ kò nídìí kó gbó làákàyè tó àzọ fi wọn kílẹ̀ adé ẹ̀dẹ́ kúránì lè sùn gbà alẹ́ fi súnmọ́ ẹ̀sùn kọ̀ọ̀kan. ìlú ẹ̀ náà pọ̀ nù alùpàánì lọ́kàn rẹ̀. bàtà ọlọ́run ọba àlejò àgbẹ̀kọ̀ lẹ́dí náà àmàlù wà làmì ẹ̀lẹ́bìsù ìmọ̀ọ́nà hàn ìdọ́lù. ọ̀là ìka làhùnmùlẹ̀ amún wàhùn kàdúùn. àwọn tó ní nígbàgbọ́. ẹni pé wọn wà á dàbò sí mọ wọn dàbò sí kẹ̀kẹ́ mọ. ọlọ́run láwọn èèyàn ní fàyàbalẹ̀ máa jẹ́ sí wọn wọn mú tẹ́lẹ̀ ẹni mọ̀ dẹ́dẹ́ ni wọn. شق ذلك على الصحابة kíni yẹn lé lọ́dọ̀ àwọn sàábé pé àyùnà láyà lè tani ẹ wá sábò sínú wa a ti gbọ́ pé alẹ́dínà àmọ̀nù àgọ́ yẹn bóyá ó ṣeé ṣe ká ká ní ipò ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n wà lámì yẹn lè fi sùn ìnà ẹ̀ náà hún nìzọ́lì tá a sì lè bọ́nu eléyàn bẹ́yìn ọ̀bọ ọlọ́run tí ó lè bò yẹn sí àbíkókò rẹ̀ nítorí ó sọ wípé azolomomi ṣíyàmì nù kó sífà ẹ̀ dáàrin fàdín ọ̀lẹ̀ ìlàtín láyà lèmi àzúlùmù àbòsí ní ìṣìyàmì nùkọ́ inú àdámọ́ ẹ̀mí ni nàgbọ́n tí ń jábọ̀ sọ̀rọ̀ níwájú wọn ṣe in ẹ̀rọ eré mahali kéèyàn gbé nǹkan síbi tó ọ̀yà kó gbé sí. bàbá àdámọ̀ ẹ̀mí ni ẹ̀mí ò ní fẹ́ sálẹ̀ má bò sí lọ́fẹ̀ẹ́ sábò fàyín tẹ̀jíṣà ìfàsì tọ́ba rẹ̀ ni tọ́ba sọ fún un mú ẹ̀mí kò mẹ́ pẹ̀lú ìlàtí láyọ̀ lémi àbòsí náà ló ti. nǹkankan ni òjò ṣe nǹkankan yẹn náà àbòsí. sọ kí ni wàá ní o a ní nù wa tí ó sọ fún wọn ní ìfòsọ wọn ní sáfù wọn sọ sọlá ní àà ìwé lẹ́yìn sọ yìí ẹ̀yin fún anábì ní túkúrá nìkan ẹ̀ gbọ́ ọ̀rọ̀ tí arọ́jùlù sọ́ọ̀lì ìtọ́sọ ni òun náà ni Lukman sẹ́yìn máa ń pè lánàbì ìyàwó ìgbà ànábì Lukman lọ́sà ànábì ẹ̀gbọ́n ohun tí arọ́jùlù sọ́ọ̀lì ó ní yáàbù mi wọ ní pípé ìtànù láàtúnṣe má fi nǹkan kejì ọlọ́run ọba nú ẹ̀sìn ìnà ṣeríkà torí ìfi nǹkan kejì ọlọ́run ọba nú ẹ̀sìn àbòsó tó ti gbà ẹ rí i pé súnà lójú ó yọ ẹ bẹ́ẹ̀ fọ ànímọ́ àwọn òde ẹ̀dínmọ̀ fáyà yẹn láàfin tú ọ̀rọ̀ àbòsí mẹ́rin. a tún lè tú alukur'an atọ́kọ̀ alẹ́ tó pẹ̀lú súnà ẹja tó fún aláfẹ́rẹ́ mi gbàtó ìjọ ọlọ́run ẹgbẹ́ wàhíń tó lẹ́hùn mọ́ kàkà tó mi kú ẹ pèsè kalẹ̀ bí àwọn ọ̀tẹ́ gbọ́n tẹ́ bá nílágbára nǹkan fi di agbára fún wọn láti fi bá wọn jẹ. káwọn àfọ onígbèsùgbèsù wọn máa fi wọlé àwọn sọ̀tọ́ lọ́sọ̀kẹ́ alá ìnàlẹ̀kú wájà àrọ́ọ̀mù yìí ọlọ́run ṣe rí agbára òun ní nǹkan jújù mọ́rẹ́ ti ìgbà tá a fi máa ń ṣe kíní olóró káyì sóró àwọn ní ọba tún lọ mú àdá àwọn àtún lọ lọ lọ́dọ̀ àwọn alágbẹ̀dẹ àwọn tó di ìfúnpá àwọn tó máa pa lọ́sídẹ̀ lọ́ọ́ pàdé olóró agbàgbé pé bí ni ká bá kọrin ọ̀sán ọ̀sẹ̀ fún kan oògùn lẹ́yìn ṣe oògùn làwọn náà ń ṣe ọ̀gán padà borí náà ni ọlọ́run ní ọjọ́ bà wá ńlá yìí nítorí tó oògùn ọ̀bá dáhùn dáadáa wọ́n yẹ pé tí wọ́n lọ́lọ́ dáhùn ìyá òsè àwọn ọ̀rọ̀ táà tó ń sọ ya àwọn yẹn bá tún sí ikọ́ ẹlòmíì bá tún débi yí pé tí wọ́n bá láwọn ń ṣèjà ìtàdógún ọyẹ kí ìyàwó rẹ̀ ọlọ́ọ̀bì kẹ́kọ̀ọ́ níjẹ́ ọlọ èmi ò ní ọmọ àmọ́ bí ẹnìkan pè mí nígbà tá lájà mọ̀ yín náà ọmọdé ti kú dé kò sí jẹ́ àjìmọ́ mo ní sáńsọ bẹ́ẹ̀ fún àti ìrà aláṣẹ tá a jà ní ẹ̀yìn rẹ̀ ní òjáde lọ sí jáde àwọn obìnrin ọ̀jáde ah, obìnrin tí ọ̀jáde ní ọ̀jáde fúnra rẹ̀ fún níjọ́ ìlà bẹ̀rẹ̀ náwó lọ́dọ̀ ti à mo sì ti gbéyàwó tèmi lọ lé kí ó báyìí mo sá gbọ́ pé wọ́n sọ pé kí wọ́n máa àwọn olóró ọmọ ajáde rọ̀ lẹ́sà ohun tí ọba sì yí padà ó yẹ ká tún lè padà gbọ́ àwọn èèyàn mú wọn mú wọn jáde nìkan àti dákẹ́nu ìyàwó àmọ̀tún mi lè lè torí ìkápá ìyàwó ìyàwó kò sí lọ́wọ́ mi ọba wó èèyàn ó lè níyàwó wọn jáde tọ́ba wo lè ní kọ́ máa jáde ṣùgbọ́n ìyàwó tèmi tọ́ba ní nǹkan sì máa mú jáde ó sì dá mi lójú pé inṣàlá lópin ìgbà tí ń ta sí wọn wọn ò ní tọ́ mi wọ́n máa bá tiwọn lọ. sọ nípa bẹ́ẹ̀ àwọn sọláwá sàlàyé pé rọ́ọ̀mù yìí ò ní nǹkan jújù ni ní ń jagbára kì í sóògùn. bàbá kan sọ fún wa ń jọ pààyàn ẹ lọ́wọ́ wá gbára náà dàgbà lọ́dọ̀ àwọn ṣé wá gbára ẹ lọ́wọ́ wá gbára tí wọ́n bá ti sọ̀rọ̀ ní báyìí wọ́n á mú àpẹẹrẹ agbára kan wá sẹ́ẹ̀dárì náà fẹ́ sẹ́hìrù náà sáré wọ́n ní àfa kan ní àwọn kan lọ forí rẹ̀ ní ìkẹrẹ̀ ejò olúfà lọ yọ tiwọn ọyọ tí wọn báyìí ara sẹpa gbogbo ọlẹ́ẹ̀kan náà ẹ lọ wá gbára làwọn tún wélé yẹn náà táwọn tún jù mí sí wọn ní àfa kan nìyí ilẹ̀ ńlá kan tó yẹ kó sẹ́wó ńlá fún ọ̀sẹ̀wó kẹ̀kẹ́ ọ ó sì lo ilẹ̀ yẹn báyìí àwọn ẹni tí wọ́n wà tí wọ́n nílẹ̀ wọ́n tún á máa dáko sílẹ̀ wọ́n tún gbórè òkú fún nbòsí wọn tún ní ẹ lọ wọn agbára wọn tún wí mi ọbẹ mọsáàsì wòye pé gbogbo ohun tí abáta sọ náà ni pé kásá lọ wọ oògùn èso oògùn wọn bá tẹ̀lé pé yóò di ìjà náà ẹ ọ nísìnyìí ọlọ́run méje káàdì olóró ọ̀dáhùn ni gbogbo ẹni tí bá ń sọ fóun lóògùn káàdì olóró má dáhùn ni náà èyí tó lè ṣe ni pé kó má dáhùn. ẹ kọ́ má dáhùn ṣùgbọ́n tó bá ti dáhùn àtọ́ ẹ ò fi ń jọ́ kéde àná nígbà táwọn ará ọmọdé ayíkẹ́ tí wọ́n bẹ̀ wọ́n títí àti fẹ̀ pé ẹ sinmi ìjà láyọ̀ Ọbásanjọ́ kí ló fa wàhálà bẹ́ẹ̀ máa para ìbọn pòpò tẹ̀yìn ẹni sùúrù àwọn onígbà wọ́n tún pè wọ́n ń pàdé àlàáfíà àwọn máa para wọn ní àwọn máa òkè owó wọn. onye ni ẹja amújọ báyìí ní ìsẹ̀yìn méjèèjì ọ̀yọ́ wá fèsì gbogbo ogun yín ìbọn gbogbo ọyẹ ìbọn ọyẹ ọta ọlọ́kọ̀ ka wa wọn kàn fún yín ní kíni mansingan jẹ́ fifteen àbí twenty àbí fún wa èyí tí wọ́n sẹ́ẹ̀dì àlátòkèdè lẹ̀ wọ́n máa yọjú owó yẹn níbẹ̀ ẹgbọn kẹkẹ tẹ lọrọ ọmọdé akẹkẹ àti ìfẹ́ wọn òun náà sì ń retí kó tiẹ̀ tiẹ̀ kó àwọn oògùn yẹn jáde ẹ̀fọ́ àwọn kan náà sọ pé ojú àkàn làwọn àwọn àwọn ọ̀kẹ́ nu wọn ẹni ẹni rí yọ lé ní bóyá méjì péré wọ́n gbé sáàfin ẹ̀yìn bóyá méjì àmẹ́ta ńlẹ́ wọ́n fi dí àwọn jẹ sáyẹn léyìí la kí wọ́n ṣe ìdẹ̀ látòkè délẹ̀ lórí pé èèyàn ní oògùn òun ní dáhùn ní gidi sáàsì sàfọ̀pàdé olóró ọmọ dáhùn sá ọmọ bá dáhùn lórí pé gbogbo nǹkan tó ń fi ń jà láyè rọmú yìí níbo láti lọ òní pé kẹfà ló fà ṣẹlẹ̀ lọ àtúkùrà ní pẹ̀lú sùn náà. atúlẹ̀ ètù pẹ̀lú ọ̀rọ̀ àwọn sàhábà. ẹ wo ló ayé àtọ́lọ́wọ́n ọba àlejò ọlọ́kọ̀ awolẹ́ amọ̀tòmọ̀ nìta alamusaji tó máa ń bàtàyà mamu bàyìndán tọ́yìnbà. yẹn ni ọba ní jẹ́nẹ́bà nù yín abẹ́ awolẹ́ amọ̀tòmọ̀ nìta àwọn ọgọ ìrìyà àwọn bá dídé yẹn bá ti báyìí. ẹ̀yin ọmọbìnrin báyìí wá ti báyìí ọ̀fọ̀ ti báyìí aláàbò ó ti ní jẹ́nẹ́bà náà ni ah. àwọn sàhábà wa tó wọ́n mìíràn nígbè tó wọ́n rẹ̀ ní kíni o wọ́n ní kíni ẹ̀dọ́ dòbí tó wọ́n sọ sẹ́lá a kíni o a máa kí ìyàwó àyíṣà kẹwọn pé yẹn tó ti kọjá fífọwọ́ kan èdè wọn fọwọ́ bá yẹn láti a kí wọlé ti lálọ́ra tẹ́lẹ̀ kò ní lálọ́ra láàmì nígbà yẹn lálọ́ra tá a sùkúra ní kíni ọ̀rọ̀ àwọn sàrí àwọn tó tún kéré lọ́dọ̀ àwọn sàrí àwa wa títí tá nígbà yẹn lá máa lọ bí èdè lábáwá torí wọ́n yẹn jì dáadáa ni wọ́n lọ sí bí èdè lábáwá torí bẹ́ẹ̀ ṣe pé kò sédè lábáwá náà bẹ́ẹ̀ ńbẹ́ńbẹ́ o bẹ́ẹ̀ dáadáa o tọrọ mi ń bẹ tó ṣe yí pé àní rí ayà tuntun àní ráde sàhábà ò ní mọ̀ nígbà sábẹ́ ọmọ ní sábẹ́ ìyá ọ̀dọ̀ fún mọ́ o lè jáde pé nídìí lábáwá wọn lọ bá bí irú. آية صوت الانشقاق وظن أن لا يقول àwọn sọ̀hábà kẹ̀dé tíráàbù lórí ẹ̀ kéwù táwọn ò lè ké mọ́ kéwù tí bẹ́ńbì rí wa tà ké mọ́ ẹ̀yin àfáà tí wọ́n ń pè yín láàfáà tẹ̀ kéwù ẹja bẹ̀rù ọlọ́run àwọn ìyàwó yín sì ń pè yín láàfáà níbi àdéhùn tí wọ́n ń bẹ lára ọ̀pọ̀lọpọ̀ wa èké ni wá tàbá wọn mi wọlé kéwù tí kéwù yẹn bá ti fẹ́ ju ti a lọ àyà ni ọ̀pá lè kéwù ti wọ́n má di pé wọ́n máa takọ̀ àwọn aláìké ni ẹjẹ́ àgbèrò ọlọ́run wa. nígbà tí wọ́n náà bá ti rí i pé eléyìí máa ń yọ ọ̀sẹ̀ ẹlẹ́ ọ̀yà ni ọ̀pá sí ó sì máa ti bí àfa àgákiri ìgboro. àti àwọn afẹ́ ṣe wàhálà kúkú mi mọ́ rárá ẹlẹ́ni bá mú ìyàwó wọlé pé báyọ̀ wá ti rí i pé ẹ̀ ọ́ kàdá dí ọ ilé yọ máa tàkò mí lé yọ ya wọgbọn àrékèrè nígbà tó ọba jẹ sínú ẹ lọ́wọ́ mọ lórí ẹ yọ pàṣẹ àbí òní pàṣẹ yọ pàṣẹ náà lọ́wọ́ ti jù ú lọ àbí ó ti jù ọ lọ ọ ò sì ní fẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ọbẹ̀ máa ṣe bí àbá ẹ ṣe àmà ṣe bí bá ní òkè àmọ̀ kẹ̀kẹ́ mẹ́sàn-án lọ lọ lé kéwù ní ìbòhùn lọ lé àbí yóò fò mọ ọba ti lo ilé àmọ̀ orí ọjà àbí lásán àná ìyá wèrè ni mi ò dẹ̀ rí tìjú ń bẹ́ẹ̀. ọ mi lójú bọ bẹ̀rẹ̀ lẹ́yìn rẹ̀ ọmọ ojú lọ ìyẹn kọ́kọ́ dá dáadáa tọrọkùnrin ni àwọn nǹkan tó ń mi kó sí tí sì wà ọmọ nínú wọn ọkùnrin ni wọn tó ń mi kó sí pọ̀ tí ò ní jẹ́ kó yẹ tó ọmọ kíkí lọ́wọ́ ní báyìí tó sì rọ mi fún lórí ẹ̀. ọmọ yìí tọ́mọdé ọmọ tí ń sè ń wẹ mọ́ ni náà ni ọmọ kékeré ń ju òkè báyìí tọ́mọdé wa parí báyìí yóò kàn lọ sáfìsì ni ó sáàpù tẹ́ báyìí sáfìsì táwọn táwọn lájọ rí òbí mi láti jọ yìí ọmọ tí ń wẹ̀ lọ́wọ́ yẹn bóòlù bí ni bẹ́ẹ̀ kólì yẹn tó pọ̀ lọ sí kéwọ́ mi lè tèyí bọ̀rọ̀ lóde báà náà la lè rìn wọn lọ́wọ́ ọba lòun ké sáré ọ̀hún tọ́ ọba fẹ́ kó rí ìlú kọ́ máa mọ̀ kẹ̀kẹ́ mọ́ wọn bí òní mọ̀ wọn àkọ́kọ́ ní òkéwú ó di méní ẹlẹ́ẹ̀kejì ni wípé ọ̀làkàtì rẹ̀ nígbà tó o ti ṣe tẹ́lẹ̀ yóò padà gbàgbé èkéyìn ni àbáwá yẹn ni iná lọ́ba bá padà fún mọ́bìlì ẹ wà á bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ah, wá o ó ti ń tajà wá tẹ́lẹ̀ ní àbí kíní ti gbọ́ wálé kí lọ́ba fún pa ẹ̀ gbogbo àwọn àkóléyà yẹn làákàyè kan náà ni ó ni ó kí wọ́n má gbọ́ kí wọ́n má káàbọ̀ tẹ̀ máa sọ fún wọn ọkùnrin pẹ́ lómi nínú ìyẹn gẹ́ ìpayà ni bíyẹn bá fẹ́ háyà ogún márùn-ún ní òjò ẹ̀ ọ̀kọ́ bíi mi ti kó rẹ̀ sí wàhálà ilé ni ṣé ìgbé òjò náà rí ojúmọ́ bí àwọn jáde lọ ìkílà àwọn tí wọ́n fi lọ́wọ́ bí wọ́n sábà sánú wa. ìyẹn gẹ́ ọ̀ ní jẹ́gẹ́ wó dúró bọ̀rọ̀ nígbà òde àmọ̀ yìí pé wọ́n ti ní ọ̀nà ẹ̀bùrú tí wọ́n gbà tó fi jù lọ ẹ̀ kó ẹyẹ máa ṣe jagunjagun yẹn ìsẹ́yìn náà làwọn ènìyàn dẹ̀ ti gbajúmọ̀ bí báyìí ìsẹ́yìn bí báyìí tó ọkùnrin òní kéwù ìyàwó láti sílé kéwù ọba tẹ̀lé kó ti fẹ́ máa lọ jù ẹ parí ìdájọ́ fẹ́ bọ́ sáré yọ̀yà ni wàá jókòó ẹ̀ tàbí kọ́ dọ́gbọ́n àrékérekè kan tí òbí nílé lọ ó ti mọ̀ pé wọ́n fẹ́ dọ̀gán òun lé nìyẹn dẹ́dẹ́ bá ní ìmọ̀ ọgbọ́dọ̀ jà lára ìwà agbọ́wọ́ àti òun lè dákanú tíra kódà tó o bá ti ń sọ ọ́ tábàtà ah, àbúrò kò nínú àdéhùn Bukhari kan èé èmi nínú àdéhùn Bukhari kan èmi yóò fẹ́ sọ. atọ́ yìí pé èdè lábá alẹ́ fi tún kí ni o alẹ́ fi tún kọ́ à lórí mo ti lọ nìyẹn àwọn sàhábà wọn dẹ̀ ṣe wàhálà lórí àyà yìí àwọn wàhálà lè kí wọn wọn tábù lọ sóko jìnnàjìnnà láti lè gbàgbọ́ yìí wọ́n zọ́nà àlàyé wọ́n zọ́nà. Allah ya subhana wọn á rí àwọn ọmọ kéèké tó ń ọ òjò tẹ á rí tó ń fẹyẹ ṣeré fún máa ń rí àwọn àmọ́ ah, báwọn ẹyẹ ni mo rò nígbà ti ni ẹyẹ ẹ. ẹ̀sìn ní gbogbo ìgbà tá a wà ń kékèké tójú bá ràn báyìí yàn kàn rẹ yẹ kàn fi hàn án ẹyẹ bí yìí a lè tọ́jú ẹ̀fúnjọ́ méje kó tó kú mọ́ a lọ́wọ́. tó wá ara àwọn ọmọ yẹn tí wọ́n tí wọ́n ń wá túmọ̀ rẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ sí kiri àárọ̀ kó pé bò láti mọ̀ túmọ̀ láyìn ẹ̀fọ́ ìwọ́n lò lè jáde wá lọ lé kéwì láyìn ẹ̀fọ́. wọ́n bá rí àwọn ọmọ yẹn tán tó ń fọ́ gbé ẹyẹ yẹn láyìn ẹ̀fọ́ láyìn ẹ̀fọ́ ah subhanallah ń dá àwọn akí láti jẹ iye yóò lè fò mọ kò lè lọ mọ kò lè padà mọ ìtumọ̀ rẹ̀ ni àwọn yà dì í mú ẹ̀ bí alihikimọ́tò ìtumọ̀ rẹ̀ ni kí alẹ́ àìlì ìmọ̀ bọ́ọ̀lù láti lọ́mọ̀ mi ewu tó nígbàgbọ́ òdodo ń wá kiri ayé nẹ̀mẹ̀ wàjáde hàn ibi yóò tọ́ bá ti ní báyìí àwọn ahakubi hàn lọ́sàrí kí ibà pọ̀ nígbẹ́ àwọn ọmọ ẹ̀yàn ọmọ kékeré ilẹ̀ kọ́ adéláyà ọ̀rọ̀ táwọn wá sí láti bẹ̀rẹ̀ ọ̀dọ́ ní aláyà àròkọ wọn ti lọ́wọ́ àtúmọ̀ rẹ̀ ní ẹ̀la ti rí pé àtà lè fi èdè lábá lè fi dúkìní o lè fi tó àlùfọ̀ hàn ṣùgbọ́n gbà tá a ti wá gbìyànjú gbogbo àwọn ti yẹ táà torí kì í ṣe pé gbogbo àyà pátá ńlá nẹ́bí tú kì ṣe gbogbo ẹ̀ làwọn sábẹ́ tú kódà ìmáàmù

abegu abókúta òpó olúburúkú. afárá mujahid rahimahullah wọn làwọn kó wà láàdáni báyìí lọ́sọ̀dọ̀ abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma wọn abẹ́rẹ́ sí ní pàtó kọ́ ìtumọ̀ ayé ayé ni eléyìí bó ṣe tú mi eléyìí bó ṣe tú eléyìí bó ṣe ni wọn làwọn tí wọn náà ti àfáà

pé kò jẹ́ nsàfà. ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí náà ń kọ́ sínú wàhálà gbà náà tó àti bẹ̀rẹ̀ yálà bẹ̀rẹ̀ lè kéwò títí dòní àwọn obìnrin wọn pọ̀ lè kéwò lẹ́yìn ọ̀bá sì kéwò irọ́ ní ké òdodo ọ̀tọ̀ tó ńlá kẹ́ni sọ fún yín irọ́ gidi ní ké ọgbọ́n tó kéèyàn rẹ̀ tó súnmọ́ ní kọ́ padà gbàgbé rẹ̀ tọ́lá wa láàrin wọn lọ gbogbo àwọn àfa ẹ pé gbogbo bíi tá àfa wa parí sí ìrùngbọ̀n àti ṣòkòtò yìí náà ni ẹlẹ́mẹ́rin tó mú kó máa yọ yà súkàsúkàsúkà ọ parí fún àti tẹ́lẹ̀ nìyẹn ẹ lákàn ẹ jáde àfa àkéwò o. so nípa bẹ́ẹ̀ níbi tá a ti wá lọ òun náà ní rọ bàdá wá fẹ́ afifi yìí mú rọ sùúrù láàmì nìhun. ọlọ́run bá mi gbé ìrẹ́nsẹ́ kan dìde nínú wọn nínú àwọn ará mẹ́kà yìí. yàtúrú mọ mu àyàtì. tó fi gbé ọmọ àkà fún wọn àyàtìkà àwọn àyà rẹ. wọ́lù àmì mọ ọmọdé tún bá dàrọ́ rẹ̀. yóò tún máa wá kọ́ wọn ní tíra àti súnà ìlànà nẹ́bí tá a lè fi túmọ̀ tíra yóò tún máa fọ̀ wọ́n mọ́ kí ni túmọ̀ fífọ̀ mọ́ yẹn òun náà ni yaani tí wọ́n fi wà lórí ìtẹ̀lé tọlọ́hùn àfọ̀mọ́ nìyẹn yóò fọ̀ wọ́n mọ́ ìyẹn ni pé yóò gbé wọn lórí kíni o ìtẹ̀lé tọlọ́hùn ẹ̀rí innaka antal azizul hakim. innaka antal azizul hakim torí wọ́n lọ́wọ́ ọba ìwọ ni ọba olúborí alhakim olúborí tó ṣe pé kò sí nǹkan kan tó lè dá ọ lágara adá lè ṣe ní ọ lórí gbogbo nǹkan alihakimu ọ̀jọ̀gbọ́n ni ìwọ ọlọ́run ọ̀jọ̀gbọ́n lọ́lọ́run nínú àwọn iṣẹ́ rẹ̀ kò sí ohun tọ́lọ́run ó ṣe tá a wá rí àbùjẹ fún bẹ́ẹ̀. ọ̀jọ̀gbọ́n lọ́lọ́run aláṣepin lọ́lọ́run nínú ọ̀rọ̀ rẹ̀ ọ̀tọ́rọ̀ tọ́lọ́wọ́n sọ fún yẹn tí ọba sì sọ báyìí kọba sì sọ báyìí gan rẹ. ajá pípọ́ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala pẹ̀lú orúkọ rẹ̀ yìí yóò gbé gbogbo nǹkan sáàyè rẹ̀ nítorí ìmọ̀ rẹ̀ nítorí ọgbọ́n rẹ̀ nítorí so eléyìí ni àdó ànábì Ibrahim alayhi salatu wassalam báyìí àwa tó fẹ́ bọ́ sínú àkọlé mi wípé ọmọ yẹn kábà mílátì Ibrahim illa man safiha nafsahu wa laqad istafainahu fid dunya wa innahu fil akhirati lamina salihin. ومن يرغب عن ملة إبراهيم إلا من سفي نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين. الله أبا أدم فوانيرو lórí wípé ìlànà nàbì Ibrahim ẹnìkan ò ní kájú kó ń bẹ àyàbá pọdà yẹn afọ́fun gbé mu omi òun mi múrawé. ọlọ́run ọba àlekè ọlá ń sọ rọ́dán alálẹ̀ kò fáárì láti fi dé sí ọ̀rọ̀ padà fáwọn aláìní gbàgbọ́ níbi àdádálẹ̀ tí wọ́n dálẹ̀ nínú ẹ̀fọ́ ìṣẹ̀fọ́ tọ́lọ̀ tọ́ya pasílà nà Ibrahim tọ́jú aṣáájú alẹ́túnẹ̀fáì aṣáájú àwọn ẹni tí wọ́n dúró déédéé nítorí gba nàbí ibrahim aleyhi sọláàtú wa sàlám jarrọ́dà tawhida rabbihi tabaraka wa ta'ala. ọlọ́run nìkan ní tẹ́lẹ̀ kan ní ìjọ. fọlábíyá bí wọn àwú gẹ́rà kó pẹ́ lómi ìmọ̀lọ́. kò sì fi nǹkan kan kéjì ọlọ́run tọ́rọ́ pátá àyè ní ká sọ́jú ká parí ó sì bọ́pá bọ́sẹ̀ kúrò níbi gbogbo ohun táwọn èèyàn ń sìn yàtọ̀ sọ́lọ̀. ihun tó sì ó fi yapa sáwọn ọjọ́ rẹ̀ débi yípa nàbí Ibrahim aleyhi salatu wa salam wọ́n padà sọ pé àwọn ọjọ́ òun yòówù ọmọ wọn rí o èyí lórí bàbá rẹ̀ nítorí pé ọ̀ṣẹ́bọ ni wọ́n ọ̀kọ́ láyà kọ́ mi ìní bàrí òun mímá tó ṣòrí kú. يشركون يا قوم إني بريء مما تشركون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين قل يا قومي أي جمع بين inni bari ọmọmímá tùsùrìkú ihun tẹ fi ń kéjì ọlọ́run yàtọ̀ sọ́lọ́run ní bọ́pápọ́sẹ̀ kó mẹ́ o. torí mi wàjáhàtú wàjìhíyà lẹ́lẹ́dí fatọ́rọ́ sámà wà tiwọ́l ọ̀rọ̀. èmi ti kọjú mi da ẹni tó dá gbogbo sẹ́mi àtìlẹ̀. hànífà lẹ́ni tó dúró déédéé. wàmà ànàmínà mùsùlùmí èmi ò sínú ọ̀sẹ̀ bọ̀ atọrọ mi tó tún sọ tọlọmọ ọba àlejò ọlámúrò wà ń parẹ yìí tó wáyé tó kọlá ibrahim lé àbí wọn fọ omi ìnàní bàrọ àhùn ní mọta àbùdù ìlàlẹbí fatọrọ ní ìfà ìnáwó sọyà àdíyẹn. wáyé tó kọlá ibrahim lé àbí wọn fọ omi ìnàní bàrọ àhùn ní mọta àbùdù wọ́n nígbà tá nẹ́bí Ibrahim sọ fún bàbá rẹ̀ àtàwọn ọjọ́ rẹ̀ pé èmi bọ́ pa bọ́sẹ̀ kúrò níbi ohun tẹ́ ń sìn ẹni tẹ́mi gba tiẹ̀ tí màá máa sìn òun lẹ́nu tó dá mi fa ẹnẹ́rù sáyà àdíyìn tọ́lọ́ òun yẹn náà lọ́ máa fọ̀nà mọ́ mi á fún mi nílùú òṣìṣì lórí ọ̀nà tí mo wà yìí. àtọ̀rọ̀ mi ìtọ́sọ sáàpì yìí tí anẹ́bí Ibrahim náà là kọ́kọ́ tó Ibrahim ò síbẹ̀ ọlọ́run ní ọmọ gánà síkítàwọn ìbẹ̀rọ̀ ọ̀hìn mọ́lẹ́ àbí ìdílà ọmọ ọ̀rìn dàtí wàhádà ha ìyá ọ̀làmà tàbáyànà láhù ànàhù àdúgbò lélàhì tàbárọ̀ hàmín إن إبراهيم لأواه حليم وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه wọ́n ní àforíjì tá nẹ́bí Ibrahim ń tọrọ fún bàbá rẹ̀ àsìkò kan ní nígbà díẹ̀ ṣùgbọ́n bàbá mọ́ tábà ń yánà lọ́wọ́ anáwó adóhùn lè la wá kí àti pé ọ̀tọ̀ ọlọ́run ni bàbá òun bẹ́ẹ̀ ni ó ti yé wa bàbá rẹ̀ bí òkèrò tó fi kú àwọn lọ́fẹ́ ṣe fìdáwò fìdáwò kọ̀. ọlẹ́ rà foríjì ọlọ́run wọn tí ọba tó bá ti kú sórí ẹbọ ọlọ́run ló mọ̀ ẹ má máa jọ ìjìmọ̀ ọlọ́run ló mọ̀ ohun tí ọlọ́run ló mọ̀ dájọ́ kálukú rọ̀ ìyẹn ni ọba arúgbó lòun tàwídìí kó tó jáde láyé. قرأوا عنه حديث من كان آخر آخر كلامه لا إله إلا الله دخل الجنة ẹnu àyè gbọ́dọ̀ tó wí kẹ́yìn òun náà ní gbólóhùn la ilaha illallah tó wí jálẹ̀ yàtọ̀ sí ní èyí táwọn ọ̀gá máa ń wí ẹlòmíràn ṣe la yọ àwù gbégbé lọ́n tọ́ àhídì lórí yẹn ẹni tó wí láì lá ihun tí yẹn wí ni pé kò tí ẹ gbogbo ilé ayé yìí múlì ìdílé léèrè ọwọ́ akú lórí bẹ́ẹ̀ ó kú jákujàku ṣùgbọ́n lá ìlàhà tó wí jálẹ̀ là ń sọ̀rọ̀ rẹ̀ bí yẹn wí jálẹ̀ ọba àbá mi ọjọ́ ayé ẹ̀sẹ̀ bọ̀ máa pé nígbà táwa ké fún ẹ má máa dájọ́ yẹn mọ́ bàbá kan oníṣègùn nígbà àwọn afárẹ̀ wa omi láìláà ìlọ́lá ebó ti padà ìláìláà ìlọ́lá ẹ ọkọ lọ́hún fà ní ṣùgbọ́n èèyàn tó fi jáde láyé báyọ̀ ọ̀sọ́rọ̀ ń eléyàn ọ̀sọ́rọ̀ ń bẹ̀ wọ́n ní àforíjì tá nẹ́bí ìbọ̀rọ̀ yìí alẹ́ sọlá tó sọlá tó ń tọrọ fún bàbẹ́ àsìkò kan àgbẹ̀ ọmọ àjẹ kọ ikúnjọ bí sí bàbá ẹ jẹ ọ nígbà olè tọrọ àforíjì fún bàbá ikúnjọ bí ọlọ́mọba ń foríjì ń bọ ìrẹ́gùn yẹn náà ló gbé tó fi kú òní ìdí kéèyàn tọrọ àforíjì fún ayé rẹ nílò tààrà hmm, abẹ́rẹ́ sí gẹ̀ẹ́dì wọ́n nítorí ìbọ̀rọ̀ yìí mẹ́la awáhùn halim ẹni tí máa ń kú sí fọlọ́hùn tí sì máa ń ṣe sùúrù. ọlọ́run kú sọ́nù áyà kò tí ẹ pa nǹkan mi pọ̀ mọ́ ọlọ́run ọba nù ìjọsìn wọ́n ní inna Ibrahima kana ummatan qanitan lillahi hanifa wa lam yaku minal mushrikin. inna Ibrahima kana ummatan qanitan lillahi hanifa wa lam yaku minal mushrikin. wọ́n dájú ànábì Ibrahim kana ummata ẹni tá a máa ń wá òkọ́sì rẹ̀ ni qanitan lillahi. ẹni tí ń tẹ̀lé tọlọ́run ni hànífà ẹni tó dúró déédéé ni ọ̀làmìyẹ̀kù mìnàlímù ìṣèrékìn kò sínú ẹlẹ́bọ ọlọ́run ní ṣáàkìrọ̀ ńlẹ̀ àní ọ̀hún mi anabi ibrahim máa ń dúpẹ́ fáwọn ọ̀dẹ̀rọ̀ ọlọ́run. ọlọ́run wá dá sàlẹ́sà ọwọ́ àfi ọ̀nà tààrà mọ́ wàá táyínà òfin dùnìyà hasana wàá iná òun fìlà àkìrọ̀tì. لمن الصالحين وآتيناه في الدنيا حسنة وإنه في الآخرة لمن الصالحين Ọlọ́run la wá fún ànábì Ibrahim ní gbogbo ohun tí ń jẹ́ dáadáa láyé. Gbogbo ohun tí ń jẹ́ dáadáa yé afá ànábì Ibrahim. Wa innahu fil akhirati lamina salihin. Ànábì Ibrahim tún ní tọ́ba tún di lọ́rùn ọmọ àwa nú ìyẹn dáadáa ẹ̀wọ́ àwọn ọ̀gbìn wọn ásàdà dín ẹ̀wọ́ dùnìyà ìdájẹ́ sámà á làbárọ̀kà lọ òkè dùnìyà mi láti rì. kí ló dá sókè yẹn ní láyé kọlọ́run? kò sí ìbùkún orí ajẹ́jẹ́ sẹ́ni bí ayédèyàn ní bí ọ̀sọ́run bẹ́ẹ̀ méjèèjì lọ́wọ́ wọn kó fà nàbí bọ̀ ọ̀sìn alẹ́ sọ́lá àwa náà rọ́bànà àdìnà fi dùnìyà hasana ọ̀fìlà àtọ̀ ti hasana ọ̀fìlà àtọ̀ àdúrà gbé e sẹ́ni wọ́n ní ọ̀sà àdúrà nígbà kan wọ́n ẹni ká sàdúrà sáàlù tún lẹ́ máa ń ṣépè nígbà tó lọ ògbà àdúrà fèsì má ṣépè wọ́n lè sọ fún ẹgbẹ́ yá máa ṣe á máa ṣe ń jẹ sàdúrà ọtí làwọn tí ó fi hàn lẹ́mi débẹ̀. àfa lọ ìsàdúrà fún wa ó ní wọ́n a ìmàdúrà sí ọ̀ya ẹ̀ máa ṣe pé tẹ́ ẹ bá ti ń sẹ́ èpè á máa ṣe ìjẹ̀ sádùá. ọba ti àdì ti pé ọlọ́run ó gbé yọmọ ọlọ́run ò ní sọ tọ́ba tẹ́ bá wí ikú ibẹ̀ wọ́n kẹ̀ sáré sí rọ́bà náírà ti lọ. ìmọ̀ wò tó a. àkóńdé lọ́wọ́ àdúrà tí téèyàn ti ra àyàn rókónù sí alẹ́ hajj bá ti débi ruknul yamani ruknul yamani lọ́dí kó ní àrùkùnmẹ́ni àṣàmìyáni tán àwọn kóun náà ló kù tó máa ti ọ̀bàna àtìnà ìrìn àhásánà àfìlà àhásánà ìnà àbábànà jìmọ̀ òtò à tó bá ti ní máa ṣe pé àbíkè síye tí òun jáde gbàdúrà lọ fẹ́ máa ṣe ọlọ́run máa sọ yín ọlọ́run sọ yín ẹ̀ ní kọlu búlọ́ọ̀kù ẹ̀ ní pẹ̀tẹ̀ gúgò tó ṣe pé gbogbo àdúrà yìí ò kò kì í ọlọ́rin ìgbà tó ṣe pé àwọn àdúrà tó ṣe kẹ́kẹ́ yìí ò ní táyín kẹ́kẹ́ yìí wọ̀ láti ẹgbẹ́ ọ̀tá kéèké tí ó jẹ́ yọ̀ máa jàrà àti ìbejò ewu tún ní tó kankan yín dé àìmàdúrà téèyàn ti mọ́ àwọn ọ̀fẹ́ lómi ọba dùn àsáfà wọn bá ládùn àyà báyìí yóò képe mọ́lẹ̀ àdúrà ni ó lọ́wọ́ ọlọ́run ó ṣe ọmọ ẹ máa rí fìlà yín dé ẹ máa rí bàtà yín wọ á ah, rí bàtà wa wọ bó tó àdúrà wà mọ́ nìyẹn wọ́n kẹ́ sáré ju rọ̀bá ni a ti fi ní àhásá rẹ̀. àdéhùn ìbúra méjèèjì lọ́lọ́run ọlọ́run ní ah, àtàyè náà ọlọ́run kẹ́ ní dídì sọ pé nítorí pé kò fi nǹkan ẹ̀mí ìkún ọlọ́run ọba nù ìjọsìn ó dúró ẹ̀sìn òdodo ọlọ́run nìkan ní pé ọlọ́run làwọn afun ó tún di lọ́rùn báyìí inú àwọn ẹni dáadáa ló tún wà. wọ́n ní nítorí ẹ̀ lọ́lọ́wọ́n ọba àlejò ọba sọ wípé ìlànà ìdánilẹ̀ ìfọwọ́ yóò alẹ́ sọ̀rọ̀ sọ̀lẹ́m tó wà yìí ọ̀sẹ́ ni tí ó gbójú kò níbi ìlànà àfẹn tó bá gọ̀. irú ayé ayé àtàwọn míì aláwọn ni ọ̀rọ̀ yẹn lọ́kọ́ bá mílátì Ibrahim illa man safiha nafsan. níbi ìlànà nẹ́bí Ibrahim tí ọwọ́ ayapa rẹ̀ afẹnitọ́ bá gọ́ra rẹ̀ sí pẹ̀lú pé nìyẹn gọ́ra rẹ̀ sí ọgbà òdodo tì ọlọ síbi ìsìnà nígbà tó ṣe pé ó ti yapa ìlànà nítọ́lọ́wọ́ bá sàlẹ́sà láyé kí yóò jẹ́ ní ìmọ̀nà. láti ìgbà tá nẹ́bí Ibrahim alayhisalatu wassalam tó ti wà lọ́mọdé ẹ wọ́n bá ti ròyìn àwọn bákan sì déèkì ọjà lọ́wọ́ sára àwọn kẹ́kọ̀ọ́ mú sírí wọ́n tẹ̀ tó di pọ́gbà kan. ọlọ́run dídì fún ànẹ́bí Ibrahim alayhisalatu wassalam láti ìgbà tó ti wà lọ́mọdé. ẹni ọ̀tún sin òrìṣà òpin nǹkan mi yàtọ̀ sọ́lọ́run. ẹnìkan gbogbo orúwà yìí kẹ sàgbàjúlẹ̀ ẹni bá wà ládùúgbò màlẹ́ àwọn ọmọ àdúgbò màlẹ́ àwọn ọmọ àdúgbò màlẹ́ ọ̀sẹ̀ mùsùlùmí sẹ́bọ díẹ̀ ni. ẹ gbogbo òògùn tí ń bẹ lára àwọn àdúgbò wọn so lára. ìgbà wá ń di òbí lọ́dọ̀ àwọn bàbá wọn máa àwọn máa ń di ní àdúgbò wọn ti sọgbà tí wọn bá ti ń gbé bá àpò bẹ́ẹ̀ ìsọ́n ti abọ́tọ̀ rẹ̀ fáwọn obìnrin tí wọ́n ń jọ́sìn láì èwo tí wọ́n ti kó mi wá rí kí ní àpò àwọn àbá ìdíwọ̀ ìpín ọjọ́ ọlájọ́sí pọ̀ dáadáa nígbà tí lọ́wọ́ àtàrí máa fi gan ẹ mọ́ títí tó fi pọ̀ lára ẹ̀ bẹ́ẹ̀ ni òun kẹ̀kẹ́ làwọn sì ń jóró tí wọ́n fi àwọn kan àárọ̀ yọ náà máa láwọn ń sọ̀rọ̀ tó ẹgbẹ́ bọ ni wọ́n lè má lágbára tó táwọn ẹbọ àwọn aláàtẹ̀yìn tí wọ́n ní wọn ò dọ́yọ̀ tí wọ́n ju àpò báyìí wọ́n ti ń gbọ́ sí wọ́n sì lè jẹ́rọ́ ó lè jẹ́rọ́ ó wọ́n máa fi ń dẹ́rù ba àwọn òbí nígbà wà ń kékeré wọn ò sọ mí ìkú ya jẹ̀dù wọ́n ní làwọn lọ́rọ̀ ti ṣe ń jẹ pé èké ń wòrò èké ń wòrò kéńké ń wòrò èké ń wòrò kéńké wọ́n rí ìyá jẹ̀wò wọn ọ̀sá bí àjẹ̀kú rárá o ti ń tajà ní òdedérù pọkàn àmọ̀ ìyá yẹn àmọ̀ tẹ̀rẹ̀ ìfẹ́ òkè òfin náà ti máa fún wa o wọn ò ní lè yàn máa wò ẹ lọ́wọ́ tó wà wò òun ló mọ̀ wọ́n ní ìyá àjẹ̀kú lówó lọ́wọ́ táyà ẹ bá ti rajà ok ká máa sọ dáhùn sọ àbá mi ta ṣé ká máa wí nzó kò sí wàhálà ìyá yẹn dẹ́ lówó gan bísíǹnẹ̀sì ẹ̀ lágbára ó lówó gan táwọn yẹn bá ti wá ten naira báyìí ọyẹ kó fún five naira yóò bá fún twenty naira bí gbogbo owó rẹ̀ ṣe parun ni ó lè rẹ padà dàrú ni kí ni ìyá fún ṣe ọyọ jí àwọn tó wọ́n ti kéré ẹ̀ báyìí ọba di èké wòrò èké wòrò kéńké láti jọ yìí ẹ sọ mí ìkú ya jẹ̀kú irọ́. Ibi wọn á ti lọ àwọn àdúgbò balẹ̀ àwọn kẹrin tó jà wọn náà bàbá yẹn kẹ máa ń sọ pé iná ìlẹ̀ èjì kìíní yọ̀ ọ̀tẹ́ láti jọ yìí. Báwọn kan ni àwọn àbá mi fìtá òní yìí. Tí ẹ bá ṣe mọ̀ ní ọlọ́run ní ẹni tí ó gbà kó òdìwọ̀ ni bá wà torí làdí ń bẹ lẹ́ẹ̀kẹ́ àbá ní ń bẹ lẹ́ẹ̀kẹ́ wọn irú wọn là àfáàsù lè mọ́ lẹ́la fi béèrè pé tí a máa sọ ohun dáhùn sọ lọ àfáàsù lè mọ́ lẹ́la lábẹ́rẹ́ irú làtí ń bẹ́lẹ̀ ẹ̀kẹ́ abagẹ́gẹ́ ń bẹ́lẹ̀ ẹ̀kẹ́ wọn bí ẹ bá ti pé nínú ẹ̀ lépa bá wọn nínú àwọn ẹni tí wọ́n padà wọ àpò tí wọ́n wọ̀ sórí ni ọ̀bá alhamdulillah kíní ìyá ti fẹ́ sí wọ́n ní wọ́n bàbá wa kẹ́ ti bàbá bàbá wa mú mi alátúnṣe àdínì ní ọ̀dọ̀ wa mi báyìí wọ́n kẹ̀ ti máa ń sọ pé àwọn tẹ̀lé wọn lọ́ńdà jẹ́mi lálọ́ńjẹ̀ mi wọ́n sọ pé kíní ìyá àwọn ti pàṣẹ ẹyún yìí ni o ẹ̀yin máa lè ẹ̀yin lè já ẹ̀yin lè ní ẹ máa ṣe kí ni yín lọ. ẹ ò fi bàbá akẹ́kọ̀ọ́ lọ́hùn kó kí wọ́n lè gba Islam àwọn ọmọ wọn alhamdulilayi alùsùn lè gbogbo wọn. wọ́n onífà ni wọ́n tí wọ́n ti gbajúmọ̀ àwọn èèyàn tó ń tàjò wá kọ́ta lọ́dọ̀ ẹ ò fi bàmíjẹ́ lọ́jẹ́ fáwọn ọmọ àwọn ọmọ ya wa tàjọ wà báyìí. ifá sì ń ṣe àwọn ifá gbẹ́gbẹ́ gidi táwọn èèyàn tàjò wá kọ́fà ọ̀kan náà àwọn ọmọ ìyá tó wá jọ ọmọ wọn wá ń sọ̀rọ̀ ń jọ̀dọ̀ bí mo ti lọ òun ni dàrúdàpọ̀ táwa ti máa ń bá kí ládùúgbò màlẹ́ látara làdún fẹ̀sùn sí. bàbá làwọn wíṣì ike báwọn bá ti ẹ̀kú gẹ́rẹ́ ni kọ̀sẹ́ni tí yóò dùn bí fáì èké ní ìsọ̀tọ̀ ní ń bò lókèlókè kìkì dárùn bọ̀ gbogbo àwọn ìyàwó ẹ̀ wọ́n dà bójú ni àwọn tó wá bíbọ obìnrin ìyẹn náà tún lọ bójú ọ̀wádìí wá sí kẹ̀kẹ́ sẹ́yìn ó ti ẹ̀sọ́ pé lè yí o kó dẹ̀ wá fojú sí kìíní nílẹ̀ náà ń dara láàmú. ẹ wo táwọn ò ní kíràn yìí wọ́n bá fi lọ̀rẹ́ wọn àwọn ará àdúgbò màlẹ. ẹ máa ṣe wúdẹ̀ ṣe lọ èyí tọ́lọ̀ fẹ́lẹ̀ ikú nì. ọlọ́run fẹ́ lóyún fún kìhánì. ẹ̀sán tó ṣe wọ́n tó sọ pé lórí pupa kí ẹ̀yà nẹ́bí musa ẹ́ bóyá lẹ́nu wọn ọba tún bá kó tó jáde láì. wọ́n rẹ̀ pé àìrú yìí tọ́lọ́run fà nẹ́bí musa ní tiẹ̀ ní à. àwọn àfáà ní ajẹkùrú kọ́tán wọ́n tún gbọ́ wẹ́ẹ̀ sáwò ọlọ́run wa là nẹ́bí bọ̀ ibùsùn pàlàpàlà lórí gbórúwà yìí tàbá di àádọ́balẹ̀ o á tẹ̀lé wọn dé gbòòrò báyìí. ojú wo tó gbogbo nǹkan ti lọ báyìí alátidé kíni padà ti ọrùn ọkà lọ aláṣọ òfurufú ọpàdà ọmọ ọlọrọ lóde onílànà ó sọ̀rọ̀ tọhún ti bẹ́ẹ̀ kọrọ dàbí kò mọ àbí kò gbogbo omi tí wọn tọ tí gbogbo èyí tí wọ́n fọ gbá gbogbo ẹ̀ tí wọ́n fi wọnú lẹ́yìn báyìí gbogbo ẹ̀ báyìí lójú wọn kàn báyìí. ẹ ẹ bá dà dàrúdàpọ̀ ọlọ́run wa là nẹ́bí ìwọ̀n alẹ́ sọ́lá. fẹ́ẹ́ mọ̀ fọ́ mi ní sèyàn lèyàn fi lọ́ọ̀ ṣerú nǹkan bẹ́ẹ̀ wọ́n rí náà bí tá ń lọ nìyẹn wọ́n rí pé ọmọ ẹgbẹ́ mọ̀ pé kò sí làákàyè kò yé wa lóòótọ́ ó gbé òkúta dání wọn á sí yẹn ní ẹgbàá bíi. wọn náà níbi ìbọn yín alùpùpù sọlá ọlọ́run ọba àlejò ọlá ńlá láti pín nísìn rẹ̀ nídìí lọ nìyẹn. kò sí pàlàpàlà ọlọ́pẹ́ ọmọ yẹn ké ló ṣe mí à nígbà tí ìkúkú mọ̀ ẹ̀sán ọ̀bá mi ké kò kó mọ̀ ní kọ́ dáadáa rí mọ̀ sí ní ká ìkúkú mọ̀ ó ṣe ń jẹ òun náà rẹ̀ lé egun lọ bá tẹ̀lé àbí sample ọmọdé adé tọmọ ní ọtẹ lé kódà ẹlòmíì máa ń sọnù níjèló sample ọmọdé adé yọ tẹ̀lé lọ sí yọmọ sample ọmọdé adé ò lè ṣe bí bàbá rẹ wọn sì tẹ̀lé lọ jìnà kò sí ní wọlé mọ wọn ní padà rí ni wọn wá wá wá wá kó tó di pé wọn ò rí. wọn kí o sì ànẹ́bí bọ̀rọ̀ yìí wò láti ìgbà tó ti wà ń pín nísì lọ́lọ́run fi wá mú ní ààyè ọ̀rẹ́ láéláé ni. وهو في الآخرة من الصالحين السعداء tọ́ba tó wá di lọ́rùn ẹ̀wẹ̀ ànábì wọ̀nyí máa wà nínú àwọn ẹni rẹ̀ àsọ̀àdá wọn máa máa sórí rẹ̀ ẹni wọn bá wà pa ìlànà ànábì wọ̀nyí mú sí ó ti mọ lódò ẹ̀sìn ọwọ́ adúlọ́ wọn máa yí pọ̀ gbogbo ẹ̀yin ya wa sọ́yẹ kẹ́ borí fọ́lọ́run tẹ́ ń borí fọ́rọ̀ ọlọ́run lọ́yẹ ẹlòmí èbó nínú àwọn ìyá ni o ládùúgbò màlẹ náà lọsọ mọ nùsí tọba ti àtẹtẹ ẹ kó haramu ẹ kó kínní wọn á mú kínní wọn fi borí báyìí kódà kí wọn má rí jí jáde báyìí wọn sá borí ni sẹ a kaná lọ forí gbégbé kúgbé ẹni wọn bá pààlà nànẹ bí Ibrahim kọlọ tẹlẹ lánàá ẹsìn náà fa ayu sáfà yà mi nìyà. ọ̀sẹ̀ bọ́ sí máa lé kò sí àgọ́ lóto wọ́n ní bọ́lá òun ti sọ yìí pé ìnà ṣeríkà lázólómù náà rí. ìnà ṣeríkà lázólómù náà rí. ẹ bọ àbòsí lásán tóbi gbáà ni o àbòlẹ̀ àlìyá wọ́n ní sẹ́rí ayé yìí ó sọ̀kalẹ̀ nípa àwọn jù àwọn yahudi wọ́n dá lánàá ẹ̀ bọ́ọ̀lẹ̀ wọ́n á sọ gbọ́dọ̀ ọlọ́run ló ti wá wọn á fi yapa ìlànà nẹ́bí Ibrahim alayhi salatu wassalam. ìhun tí ó jẹ́rìí jẹ́ mi nsọ lórí eléyìí òun lọ́rọ́ lọ́sọ̀ pé má kánà Ibrahim yahudiyyan wala nasraniyyan walakin kana hanifan muslima wa ma kana minal mushrikin. ma kánà Ibrahim yahudiyyan wala nasraniyyan. ọlọ́run sọ wípé nẹ́bí Ibrahim kìí ṣe Júù kìí ṣe yahudi kìí dẹ̀ ṣe kọrin yó. Ṣùgbọ́n ẹni tó dúró déédéé nínú ẹ̀sìn ni ó dẹ̀ gbà kọ́ lọ́wọ́n ọba. Kéèmí nǹkan bí kejì ọlọ́wọ́n ọba nù jọ. Ìnà àwòlá mi náà ti di ìdẹ̀rọ̀ ìmọ̀lá lábí tábàáhùn wà hádà nàbí. Ẹ̀rí ááyà yìí. Òun ni ẹ̀rí tí ń fìdí ẹ̀ múlẹ̀ wípé. ìlànà nẹ́bí ibrahim lànẹ́bí wa wà àtàwọn àbùsùn. torí gbogbo ń gbà wọn rí bá nẹ́bí ibrahim aleyhi salatu wa salam òun nìpínlẹ̀ wọn òun wa kálukú àjọ ń fà àwọn èké tí wọ́n yẹ lẹ́bọ̀ àwọn jù yẹn àtàwọn ọkùnrin yóò tán pé jésù ní ọlọ́run àwọn abraham abraham abraham wọn làwọn làwọn ní. ọlọ́run wá ń fàáyà yìí yẹjú rẹ̀ yìí pé inna awla nnasi bi Ibrahim ẹni tá a lè sọ pọ́ lẹ́sọ̀ọ́ sàn nẹ́bí Ibrahim kọ́ sọ pé àwa la ní Ibrahim lalladhina ittaba'uhu òun làwọn sọ́tẹ̀ lánàbí Ibrahim òun làwọn nígbàgbọ́ òdodo wa hádà nẹ́bí àtànẹ́bí sallallahu alaihi wasallam. gbogbo àwọn tó gbàgbọ́ rí àti ànẹ́bí walladhina amanu àtàwọn nígbàgbọ́ òdodo. wọn lọ wàlẹ mi ni nígbà wípé wọn ti nígbàgbọ́ alátìlẹ́yìn wọn lọ́lọ́run. a tẹ̀síwájú ń bi wàyí ti kọ́lá àbí ṣé àyà yẹn ṣe ẹhẹ ẹ kótó ni lọ pé darí àwọn obìnrin àwọn obìnrin tí a bá fẹ́ máa wá ìjókòó wa ń bí báyìí a fẹ́ ká ní àwọn òǹdè kan tí ó dè wá nítorí pé bíbà yà àpérò ẹni tó bá ní ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ tààrà la ní bíbà yìí wọ́n là rí nínú wa tó ṣe pé àwọn àjòkó yìí ààrẹ ni ti mọ̀ bẹ́ẹ̀ dání wọ́n ní kí ló fẹ́ fọ̀ bẹ́ẹ̀ ṣe ó lóun fẹ́ bẹ̀ẹ̀ bẹ́ẹ̀ pẹ́jẹ́ nìyí ní nǹkan táwọn nǹkan táwọn ńlá agún bí báyìí wọ́n á fi wá bẹ̀ẹ̀ pẹ̀jẹ́ jẹ́ bí báyìí. nítẹ̀kìlá àtúrẹ́ni tó ń kó yọ wá tó wá ń wọ ewédú. èyí tó wá tiẹ̀ wá burú jù òun ni ẹ̀ṣẹ̀ tá a fún dání mọ́sálásí ọlọ́run. a dẹ̀ ń sọ ọlọ́sẹ̀ ọ̀sẹ̀ wọn ni báwọn obìnrin ìgbẹ́ ọmọ wọn inú pápá wọn ń jù sí kọ́ọ̀rẹ̀ kan gún mọ́sálásí káàkiri wọ́n ń kó àwọn ìmọ̀ọ́mù mọ́sálásí síṣẹ́ eléyìí ẹ̀ṣẹ̀ nítorí pa àkàdé nẹ́ẹ̀sùn kàdé wà lórí ẹ̀ pé hadith anusu sallando sàlàyé pé wọ́n fi iṣẹ́ àlè ń bọ̀ yìí hàn òun wá rí pé ìtò dáńbẹ̀ jù òun nìdọ̀tí téèyàn rí nu mọ́sálásí tó ṣe kéde ọ tó mú kó òun wá rí pé ìtò burú bẹ̀ òun ní kẹlẹ́bẹ̀ tí wọ́n tún sí mọ́sálásí tí ọ̀hún á sẹ́nìkan tí ọ̀hún á dànù. ẹ̀rí fẹ́ni tí ó gbé ọmọ tó wá ń gbé sínú pápáṣẹ tún gbé sínú mọ́sálásí nígbà tí wò tún lè mú dọ̀tí kúrò ní mọ́sálásí tó tún dá dọ̀tí sí. kèfèrí gẹ́ bẹ̀rù ẹlẹ́bọ gẹ́ bẹ̀rù láti wá sẹ̀yìn sí mọ́sálásí látọ̀ wá sọ pé mùsùlùmí ẹ̀dá kan jẹ́ ayé padà. èyí tí mo sọ ṣáájú yẹn <clears throat> ẹni tí ọ̀gá ti ní lè mójútó máa fẹ́ kí à ń sọ bẹ́ẹ̀ fáwọn ọkùnrin gbogbo anẹ́ la dẹ̀ra tíra a máa ń tọ́jú ẹ̀ pamọ́ sílé ni tá a fẹ́ dá a fáàlì ṣé káwọn náà dá a fáà kí gbogbo yẹn ni wọ́n dá a fáà tí wọ́n tàga fún nílẹ̀ lè jẹ́ àfáà nílé rẹ̀ ó lè jẹ́ àfáà ládùúgbò rẹ̀ ó lè jẹ́ láwùjọ tó bá bá rẹ̀ lójijì lẹ́yìn fóun ní o lè sọ pé ẹ̀kan ń sọ gbogbo ọ̀sẹ̀ lè tọ́ka sí tíra tọ́wà gbogbo àná lára ti mọ̀ nǹkan kì í ṣe báyìí ni ó lè náwó sí pé eléyìí bá a ṣe fẹ́ kọkùnrin gbé síra wa fẹ́ kóbìnrin náà máa gbé síra wa kékeré láti wá máa sọ̀rọ̀ ń bí báyìí a máa ṣe mítìnì a máa sọ̀rọ̀ ẹ̀rí pọ́fẹ́ fi ṣẹlẹ̀ kejì gbogbo orú èèyàn báyìí àpè wọn bí ẹni tí ọba ti lè jíǹdì àwọn òṣìṣì pẹ̀lú ògbó ọlọ́run tí wọ́n bẹ mú ikọ̀ rẹ̀ wá fún mi màá lè ní báyìí á sì kéde rẹ̀ ìgbé yẹn kéèyàn ni ọbẹ̀ darí báyìí ni tọ́tọ́rí bẹ́ẹ̀ <clears throat> ká ṣe àmójútó rẹ̀ wọ́n tó bá ti jáde pé kí ọ̀wọ̀ fún àpèrò ẹ̀rí fún mọ́tò ẹni tó bá lẹ́kọ̀ọ́ kọ́ lásán la fẹ́ kọ́ wá bíbà ẹni tí ọba ti ní ìdí ẹ̀ ó lè lọ bo mí kọ́ máa lọ sáfà ọlọ́run ọba àlejò alákòókò wa bàbá nìyí. Thank you. ọyọ ọyọ. ẹ ń gbòòsì jáde pa nẹ́bì ni ìyẹn lè nẹwọ́ yẹn mọ́tò bá jẹ́ tọ́lọ́ ìyẹn gbọ́dọ̀ o tí yẹn bá nẹwọ́ o ti tẹ̀mùsí ìlú nìyẹn o abẹ́ kẹ́sì ìyẹn ọ̀dẹ sọnà táàbà ń sọ fọlọ́ lọ́wọ́ ìwọ́n pé bí ọwọ́ mi ìyẹn fọlọ́ náà wọ́ ṣùgbọ́n ń sọ̀rọ̀ àná kéèyàn sọ wípé tọ̀ ká àtẹ́yìn téèyàn fi ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn tànẹ́bì ni mo rọ̀ bá àníyàn di lórí èèyàn ni òun sì nírú ọwọ́ wa abẹ́ ti kẹ́sì náà. Wọ́n ní àbí àyè tí wà yẹn nígbà tí wọ́n nu ọ̀rọ̀ ìwọ̀n yìí tí ó yẹ kí ó bá ti ọjọ́ ìdí ẹ̀ lọ́wọ́ tí wọ́n máa lẹ́sẹ̀ tí wọ́n máa lẹ́sẹ̀ fún òun ti àní ìgbà yẹn tí wọ́n máa fi àbùkù ọkọ̀ bàbá rẹ̀ tí wọ́n wọ nínú ẹ̀ tí wọ́n àti wọ́n máa gbọ́n lọ. tó wọ́n á ní pé nípa àdéhùn yẹn pé wọ́n máa fẹ́ máa fẹ́ lọ́rọ̀ bá lọ sí ìgbà pé gbogbo ẹ̀ ni ó sọ yìí tó ah. kí ẹ bá a sọ àdéhùn yẹn lálàáfíà mọ wọn gbàgbọ́ yé mi ọmọ mi fún àti wọn fún ọyàn ẹgbẹ́ pọ̀ sẹ́ni ó lè rí súnà tó dá lọ súnà má wàá súnà tó dá yọ má wò kó orí sọ ìgbà tá alẹ́ sọ fọlọ́wọ́n ọba ńlá pé tí lónìí dójú mí lónìí. ọlọ́run bẹ́ẹ̀ ni kò yí padà ṣùgbọ́n bàbá rẹ̀ fẹ́ ọlọ́run á jí ń jì ẹ̀dá rẹ sẹ́dákẹ́dá. kéde yẹn ẹ̀dá rẹ̀ máa di ẹ̀dákẹ́dá ní àfẹ́wọ̀nẹ́ pẹ̀lú bẹ́ẹ̀. òní wà ní súrọ̀ bàbá rẹ yẹn mọ́ ní bó ṣe jẹ́ bàbá yẹn ọlọ́run ti má lù ní ìpèmí tọ́lọ́run fẹ́ lò yín fún nìyẹn láàyè náà. a ah, ọ̀rọ̀ ẹ léwu ẹ mọ̀ pé asinilọ́lẹ̀ lélẹ́yìn ìdájọ́ ẹni tí bá ń jẹ́ asinilọ́lẹ̀ ní ọjà jẹ. náà náà. ok ó ní abí ó ní ee, ẹ̀ẹ́rí ti pé Hanifa gbogbo àwọn ànẹ́bí ọlọ́run pátá ó ní àfáà ò ní ẹni tó dó déédéé lórí ẹ̀sìn ọlọ́run ni wọn. àyà yẹn ṣàlàyé rẹ̀ ní àyà tá a kà ní. wọ́n sọ yìí pé kótó ṣe wàhálà nàbí wàlẹ́dí na ẹ̀mẹ́nu. wọ́n bá àwọn ẹni tó tún ti gbogbo ẹni wọ́n bá ti dó lórí ìlànà yẹn náà tó nà fáwọn òní wọn. wọn bàbá àníyàn ti gbogbo àwọn ànẹ́bí ọlọ́run pátá orí ìtàwọ̀ tàwọn hídùn náà sì ní sàmẹ́rì ìwà ìyá rẹ̀ wọ́n ní ká má fi wọn bá rìn ẹdí ṣùgbọ́n ohun tí wọ́n máa yé wa jù náà ni pé ká sọ̀rọ̀ pé léyìí ló dé yìí ló dé lẹ́yìn rẹ̀ ju ká máa wí èyí tí ń bẹ ní iwájú lọ wọn bá rìn ẹdí wọ́n ìpọ́rọ̀ ànẹ́bí bọ̀ ìmọ̀ ọ̀fẹ́ máa sọ wọ́n sì gbọ́dọ̀ máa sọ àwọn ẹni tí wọ́n wà níwájú rẹ̀ nítorí pé ànẹ́bí bọ̀ ìmọ̀ ló pinlẹ̀ ẹgbẹ́ kẹ́ni ẹgbẹ́ mo gba àwọn ànẹ́bí ọlọ́run yẹ́yẹ́ tàbí wáyà tó kílẹ̀ rẹ̀ pọ̀ dáadáa wọlé àkọ́jú bàá kúlẹ̀ ọmọdé rọ̀ṣùwìlẹ̀ àní ibùdó lọ́ha ẹ wàá rà fà sí ọkọ̀ ìkọkúkọ sábẹ́ awọ tí wọ́n bá ń gbé láti ni tí wọ́n ń ṣàdúrà lórí ẹ̀ káhírò ni ọ̀gbìn náà ni àwọn èyí ṣe aráàmù kéèyàn ẹjọ́ kò máa kírun lórí ẹ̀ bó ṣe já sípò ole ọlẹ́ ìfẹ́rẹ́ bàtà ọlẹ́ ìfẹ́rẹ́ báàgì wọ́n máa gbé káàkiri ti máa jàwọ́ ẹlẹ́dẹ̀ àyókè sí irú ẹran ẹlẹ́yà rẹ̀ ní ìsìn bó awọ rẹ kò ẹ bá ń rẹ ní àwọn ọmọ máa kó kọ gbogbo mọ́sálásí máa dọ̀tí ní fúlà aláìsàn wà nílà ilé àmọ́ kó kó tó tó tó ìkọ̀ burú láti mọ́ láti wá kọ ìkọ̀ púpọ̀ sábẹ́rẹ̀ ìkọ̀ àlùjọ̀nù ọmọ alóhùn ọ̀sán àdúrà lórí ẹ̀ owó abẹ́ àwọn owó fìdá ẹ̀ má pè lọ́wọ́ abẹ́ àwọn owó fìdá àbí wọn bá bá kó owó bẹ̀ fún rẹ̀ wọn kó owó sí abẹ́ àwọn ni wọn wá lẹ́wọ̀n pé owó nìdí owó tó yẹ kó sínú ọkọ̀ yọ ọ́ lẹ̀ dáadáa tí ó gbẹ sọ ni. ẹnìkan bá bí ọmọ ẹ̀ tẹ́yìn bá yọ ọjọ́ ọ̀dà owó ojú síra ṣùgbọ́n ẹni tó fi ṣe ájò bí òfin dandan ìyẹn ọ̀dà. àwọn náà yìí tẹ́ ń gbogbo ẹ̀ òpin tẹ́ ń gbogbo ẹ̀ ìhánà náà òpin dáná ni. ọjọ́ òpin dáná náà ni ọlọ́dún ẹ̀rọ gbọ́ ọlá yóò sáhírù àìsàn àjà. torí gbogbo àwọn kàwáfíìmù yẹn àwọn ẹ̀kọ́ àlùjọ̀nù gàngàn ló wà ń bẹ̀ wọ́n ti sẹ̀ ìdọ́rù jìnnà ni gbogbo ẹ̀ pátá ló yé dáadáa ó ń pe àwọn àlùjọ̀nù ni ìran wọn ń sẹ́ dé tòrótòró ìdán mi náà alẹ́ sàlámẹ̀ sọ pé lẹ́yìn sàmínà ọba ẹ̀pẹ́ rè ni kì í sara wa mọ́ntàsá hara àwọn tó ẹni tó pin dán pin dán fún ẹni tó ń ṣe dán ń ṣe kíni o. wọn lọ ṣe dẹ́fu òun ní kò lè bọ́ bí ọ̀kan nínú méjèèjì àbẹ́ ẹ̀dí gẹ̀ẹ́sì ọ̀yẹ́ kó lè dá wàhálà kí ẹ̀yà fọ́tò gbogbo abẹ̀mí kìí ṣèyàn nìkan àrámù ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ ò lágbára ya fọ́tò abẹ̀mí lọ́dún yẹn ń sìn tọ́ba ti ń jọ́gbìn dàlẹ́ ìyámọ̀ wàá fẹ̀mí sí wọn lára wọ́n dájú bò lè fi sí wọn lára tọ́ba tí wàá lè fi wọn gbogbo fọ́tò yàrá máa jẹun níyà nínú ọjà nínú. wọ́n yà mọ́ra wọn àtẹ̀rẹ́ àwọn sọ pé rè ní ní ń tọ́lọ́wọ̀n ọ̀dà wọ́n á ní ìtàmọ̀ tó fọ́tò yàtọ̀ síre ọba rìn ẹ ti yé bẹ́ẹ̀ ni fọ́tò fọ́tò jẹ́ ọba ti já bẹ́ẹ̀ ni má wàá darẹ̀ láàmú ike yẹn tí yẹn bá fẹ́ ya pásọ̀tì skul èbí skul wọn ti ní òun wá kí lọ́kìn wá fẹ́ lọ́rọ̀ sùn èmi kí mazá ni òun wá àbẹ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ lọ ọ̀fẹ́ lọ hajj wọn ni òun wá ẹ àwọn ẹni tí wọ́n ní òun wá ni wọ́n máa yanjú eléyìí kọ̀ọ̀kan wá. náà Thank you ṣé bàbá náà ṣe mí náà. Fàdáwì ẹ̀ mọ́mọ́ mọ́mọ́ ní pé ṣéèkù wọn ṣé ò fàdáwì àfa àwọn ẹlẹ́gbẹ́ ayé ọjà àfa àgbàjú náà àwọn ẹlẹ́gbẹ́ ayé ọ̀rọ̀dọ́ Yusufu ọ̀rọ̀dọ́wì àfa àti mbẹ ní mbọlọ́wà ní wà ní kọ́tọ́rù ọmọ mọ́sárì ni òun ní ò lè jókòó ń bẹ̀ ọwọ́ àkọ́tọ̀rù ó ti fẹ́ tó náìtì yẹ̀sì báyìí o wọ́n ti da arúgbó kù jọ gan ìgbóhùn là fa àwọn àfa àwọn ẹlẹgbẹ́ ayé wá pátá nìyẹn lọ̀gá wá pátá ní ẹgbẹ́ ayé tó àwọn onímọ̀ sọ pé fọ́tò da fọ́tò da yọ sọ pé wọ́n ní alihalalu aliharam ẹ̀kọ́ mi wọn ọ̀bá wá kọ́ tọ́ba ti lọ ní alihalalu aliharam yá dèdè lọ ká tíra sheikh nalalbani rahimahullah tọ́bi ti sàkúrìjọ àwọn àhàdìsì ló wa tíra kékeré ni ṣùgbọ́n fàmí ẹ̀ tóbi gan ọlọ́ọ̀ká kọ́ ìtẹ́rẹ̀ ẹ o. àtúrò ah, ẹ̀ lẹ́nìkan náà ká gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n bójú bẹ́ẹ̀ ló fi sí aṣọ lójú wọn jùlọ. ìgbà ẹ̀ má bójú ẹ̀ kìí ṣe dandan kìí ṣe kinní kan ẹ̀ jẹ́ kí lọ́kà wá lọ gbé tí wà kọ̀ọ̀rùn dọ́ wí wá. ilé ńlá díìsì àfẹ́ aya kọ̀ọ̀rùn dọ́ wí ọ̀dọ́ wí kọ̀ kọ̀ọ̀rùn wí ni. Thank nígbà ti rọgbọ́n tọ́da ìwọ kọ sádèwé tí wọ́n wá pẹ̀lú eléyìí ọ̀kan wà òfin ọmọ aráàlú tó bá fẹ́ rà wàlúùkù sáwọn tó lọ ìwọ ẹrú àwọn tó máa ń ṣe Facebook àbí kílè iṣẹ́ máa ń ṣe àbí WhatsApp ẹ máa tó wọn sọ bẹ́ẹ̀ kò nídìí kó gbé fọ́tò rẹ wàlúùkù sálá bàbá. alhamdulillah.